ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه، قف ولن وضع أطر الصلاة فهو النبي ومحمد وعلى إليه النبي وصحابه بنتي ó ń fẹsẹ̀ lé ìlànà ànábì tó fi di ọjọ́ gbéǹde alkiyama abẹ́lúwa kó fi ìkẹ́ tí atọ̀rọ̀ yìí kó fi kárí gbogbo wọn. gbogbo àwọn tí a ń gbọ́ ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ nínú àwọn ẹ̀rọ mọ̀bọ́n tí a máa ṣe ní gbogbo ojoojúmọ́ fún ètò yìí abẹ́lọ́run ṣàlékún gbogbo wa ni a kí ẹ pé ibi tí a bá Ramadan dé ní òní ó di mẹ́tàlá sọ̀tọ́ lọ́mọṣẹ́ àgbà ní ìbádà fún wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. nam ọ̀rọ̀ tí mo ń bá lọ òun náà ni alḥukuk níbi tí mo wá wà gẹ́gẹ́ ni hukukul alwalad alal alal aba àbí alal àwọn ẹ̀tọ́ tí ọmọ ní tó lọ gbà hmm. lọ́wọ́ bàbá rẹ̀ tí mo ti ṣàlàyé pé àkọ́kọ́ ẹ̀tọ́ ni kí ọkùnrin kó fẹ́ ìyàwó tí ó jẹ́ ẹlẹ́sìn ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tí ọlọ́run bá kádàrá oyún kí wọ́n ṣe tí islam fẹ́ ká ṣe náà ni kí a ṣe fún oyún náà tó bákan náà nígbà tí ọmọ bá dé ilé ayé tán tí a bí gbàrà tó ká ṣe àwọn àtikáàrò tí a máa fi ń wá ìṣọ́ fún ọmọ kékeré tó bákan náà kí a má fi ọmọ yẹn kalẹ̀ ká máa ṣe àwọn àtikáàbù rẹ ní ìgbàdégbà àwọn ìtọ́ tí ọmọ yẹn ní náà ni à ń fún yẹn. náà bákan náà tó bá di ní ọjọ́ keje tí a bí ọmọ tó ká tún ṣe ẹ̀tọ́ tí Islam ní ká ṣe fún ọmọ tí a bá bí tó bá ṣe pé ọmọ ọkùnrin ni so kí a pa ẹran méjì fún tí a bá ní àǹfààní láti lè pa ẹran méjì fún un so ká láǹfààní ká pa ká pa ẹran méjì tàbá lè pa tàbá ní méjì ká pa ẹyọ ọ̀kan nam ara eléyìí ojúṣe ànábì ní ànábì sallallahu alaihi wasallam ó ní yu'aqqu 'anil mawludi yawma sabi'ihi ànábì ní àfa orí ọmọ kékeré á ṣe àkíkọ̀ fún ní ọjọ́ kejì tí a bá bí wa yuhlaku àfa orí rẹ̀ wa yusamma àsọ ni ó kọ́ sọ náà wàá yudbah anhu apá ẹran fún ọmọ yẹn ànábì wa ní lilkulani ṣàtẹ́yìnì ipò ọmọkùnrin tá a bá bí ní adésínì nìyẹn o tánàbì ti yan pé ọmọkùnrin tá a bá bí ká pa ẹran méjì fún un màmá o walil jariya ṣàtún àbótọ́ ẹ̀fọ́ ọmọbìnrin la bá bí ewúrẹ́ kan náà ni a pa fún àbí àgbò kan so eléyìí òun ni ẹ̀rí yìí tí a sọ ojúṣe ọmọ náà lélẹ́yìí tí òbí gbọ́dọ̀ ṣe fún ọmọ yẹn so ẹni tí kò bá rí eléyìí ṣe ní ọjọ́ kejì tó bí ọmọ ìwọ̀dà kan wa tó fẹ́ pàkíyèsí wa tó yẹ kíjọ́ kẹjọ là máa ń ṣe ìkó ọmọ hmm, ẹjẹ́ ká ṣàkíyèsí ẹ̀dá kan ẹ̀tọ́ ọmọ kí ó bá níbi ṣe làákàlẹ̀ lẹ́yìn ẹjẹ́ ká fún àwọn ọmọ yẹn so tí èèyàn bá rí ní ọjọ́ keje kí èèyàn tó ṣe ní ọjọ́ twenty one ọjọ́ kẹrìnlá rádà ọjọ́ kẹrìnlá tí o bá tún rí ní ọjọ́ kẹrìnlá kó ṣe ní ọjọ́ kọkànlélógún ẹni pé twenty one so lẹ́yìn ìgbà yẹn gbogbo ìgbà tí yẹn bá ráyè náà ni kéèyàn ó pa ẹran ọmọ yẹn ojúṣe ọmọ ni so ẹni tí bá sọ fún yín pé tọ́mọ bá ti di ọkọjá ọjọ́ méje tẹ́ ẹ bá ti rí ipa ẹ má pa mọ́ ìsọkúsọ ni sọ o ìsọkúsọ ni sọ o so bí ó ṣe rí ní súnà nábì náà ni àlàyé tí à ń ṣe fúnra wa yìí náà bákan náà lára ẹ̀tọ́ fẹ́ẹ́ ǹjẹ́ ọmọ wo láfa orí rẹ̀ gbogbo ọmọ tá a bá ti bí náà ni o àtọmọkùnrin àti ọmọ obìnrin àfa orí rẹ̀ torí pé ànábì ní yusamma wa yuhlak yuhlak àfa orí ọmọ yẹn so kò bá jẹ́ ọmọkùnrin kò bá jẹ́ ọmọbìnrin ká fa orí rẹ̀ ní ètò lẹ́sẹ̀ ńlẹ́jù torí pé àdéhùn ní ìbẹnu fàáṣí muslim tánàbí ní gbogbo ọmọ tẹ́ bá ti bí ẹ ṣe àkẹ́kọ̀ọ́ rẹ̀ bákan náà àní tú àìníhùn ádà ẹ mú ìdọ̀tí kù níbi irun rẹ̀ so ẹ mú ìdọ̀tí kù lórí rẹ̀ mú ìdọ̀tí àmì tí wọ́n ní olè àdà ṣùgbọ́n táfà wọn ṣàlàyé wọ́n ní ìtumọ̀ ìdọ̀tí yẹn náà ní irun rí ṣé ìdọ̀tí tó wà lórí ọmọkùnrin kò sí lórí ọmọbìnrin ni ẹ fi ní kẹ fa gbogbo ẹ̀ kódà àwọn àfáà tí wọ́n ṣègbìyànjú tí wọ́n ní a lè fi ọmọ kékeré kalẹ̀ pé lọ́mọbìnrin pé torí pé ọ̀ṣọ́ ni ọ̀rọ̀ yẹn ò fi bẹ́ẹ̀ ní àlàáfíà kọ̀lẹ́ṣẹ̀ ńlẹ̀ pẹ̀lú àdéhùn wa torí pé kí ni ẹ̀rù gbàtà ń sọ̀rọ̀ títí ká pa méjì fún ọmọkùnrin ẹ̀rí pé a rí hadith mi lọ ṣàlàyé akọ́dá hadith kan tó ń kó jáde pé ẹ pa ẹran ẹ̀rin ọ̀kan ní kẹ́ pa fún un ọ̀padà wá rí hadith mi ó ní ẹ pa ẹran fún ọmọ ogun mọ́tẹ́ ẹ bá bí hadith mi lọ wá ń yàn wípé ẹ pa méjì fún ọmọkùnrin ẹ pa ọ̀kan fún ọmọbìnrin ìgbà táwọn ẹbí náà tó sọ pé ẹ fa orí ọmọ tẹ́ bá bí àwa rí hadith mi tó ń yàn wípé ẹ fa orí ọmọkùnrin ẹ má fa títọ́ ọmọbìnrin ààrẹ tó túmọ̀ sí pé a fa orí ọmọ tá a bá bí náà ni amẹ́ni tó bá dúró pé àìní òní fa orí ọmọ yìí ẹ̀rọ yẹn wù mí nǹkan tán òun lọ́mọ òun lọ́mọ àmọ́ kò dáa tó ẹni tí ó fa orí torí ọba tó dá yẹn náà tí ó tó lóun ní lè dá irun míì fún padà mẹ́rin ni ní padà fún irun míì tó kí ọlọ́wọ́ bá kí ó ṣàmì fún wa tó eléyìí ẹ̀tọ́ ni fún ọmọ tí a bá bí ṣùgbọ́n kan náà ẹlẹ́ nínú nǹkan tí àtúnṣe fún ọmọ wọn ni ká sọ lórúkọ ẹ̀tọ́ ọmọ ni ká sọ lóko ká sọ lóko tí ó dáa kó jẹ́ pé ókọ tó dáa náà ká sọ ọmọ so ká má sọ ọmọ ní ókọ jákujáku ókọ tí ó dáa so torí pé kí ni yunada bihi bayna an-nas fi ad-dunya wa yunada bihi yawm al-qiyamah so anabi sallallahu alaihi wasallam orúkọ yẹn olówó fi máa fi pè nílé ayé tí wọn bá sọ lóko rẹ̀ so bẹ́ẹ̀ náà ni ó kọ yẹn náà wọn fi pè ní ọjọ́ gbẹǹde al so ojúṣe ọmọ ni ká fún ọmọ ní orúkọ tó dáa Ibn Abbas radiyallahu anhu wọ́n béèrè ní ọwọ́ rẹ̀ ó ní yá qalu ya Rasulullah Ibn Abbas ní wọn àwọn kan bíi anabi sallallahu alayhi wa sallam wọ́n ní qad alimna haqqal walid wọ́n ní ìwà anabi ti ṣàlàyé fún wa gbogbo ẹ̀tọ́ tá a mọ̀ fún àwọn òbí wa ó ti kọ́ wa yékéyékéyékéyéké fama haqqul walad kí wàá ní ẹ̀tọ́ tá a fún ọmọ wa qala anabi ní. an yuhsina ismahu an yuhsina ismahu ẹ fún lóko tó dáa ẹ wá ọkọ dáadáa ọkọ rí nìkẹ́ fọmọ yìí bákan náà wọ yuhsina adabahu ẹ sì kọ́ ní ẹ̀kọ́ dáadáa ẹ̀rẹ̀ sọ yẹn ni pé ó nítorí pé ṣàkíyèsí ni ó àwọn wọ́n àwọn àwọn sọ̀hábà àwọn àwọn àwọn tó ti jẹ́ ní síwájú ọ̀ sọ̀rọ̀ sí tó kọ́mọ sáàmù ní ìtumọ̀ burúkú nínú àmọ́ kọ́mọ wá wá ó kọ tó strange tó strange tó ikú òsìmọ̀ túmọ̀ rẹ̀ tó mo ti lọ síbi àkẹ́kọ̀ọ́ kan rí ní èkó ni nígbà wọn ní àsìkò tá a fi máa ń ṣàtọ́jú pé èèyàn wà ní àsìkò tí pé èèyàn tí ì dá súnà níbi mọ̀ nígbà yẹn tó ní ìyọlọ́wọ́ bá gbó kọ́dé tẹ́ pé àwọn kọ́nà ìjókòó ìgbó kọ́mọ jáde kọ̀lẹ́rì o <laughs> kọ̀lẹ́rì kankan kankan sójọ́ tí yẹn bá bí ọmọ báyìí yẹn lè sọmọ yẹn lè kàn sòlẹ́fẹ̀ fẹ́ kọ̀ lẹ́rìí ká ń jòkó àdúrà fún ọmọ kọ́dà ìjòkó àwọn aláàlúbáríkà fún ọmọ kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀sìn ọlọ́wọ́n lọ so kò sí jòkó àdúrà táwọn yẹn máa ń ṣe òun tó máa ń jòkó yẹn á wà ọkọ ọmọ jáde jòkó akídùn nìkan lọ́wà so ìjòkó rẹ̀ lọ́wà kò sí jòkó ẹja gbé ọkọ ọmọ jáde so pé ìjọba ilé aṣọ nǹkan láyọ̀ so ẹ̀ ń bá lọ síbi ìjòkó ìgbó kọ́ ọmọ jáde òun ní bàbá ọmọ bá mú kọ́ ọmọ wá ẹni kí ló so kọ́ ọmọ ó ní nàbáà nàbáà ní à ah, kí ni jẹ́ nàbáà tó gbà táwọn tó ní à ah, mo ní ọmọ tó mọ̀ ni olóhùn kan láìkẹ́ náà ni ajá tí ń gbó níjọba òun fa ajá tí ń gbó à ah! ó ní rọ́ọ̀ wọn fẹ́ yẹ ò tọ̀ yà chíńjẹ sọmọ ní mọ̀tẹ́ẹ̀rẹ̀ mọ̀tẹ́ẹ̀rẹ̀ so wọ́n ní àwọn oníyàn ìyẹn náà dẹ́rù ìyẹn náà so burú àwọn nǹkan yìí ó yẹ tán ọmọ ni kọ́mọ padà wá jí tọ́mọ dàgbà tán ká wá bí kékeré tó morúkọ rẹ kó wá mọ̀ rí pé ó kọ́ kókọ́ ni òun jẹ́ sẹ́rí pé eléyìí yóò jẹ́ nǹkan tí kò ní dùn mọ́ ọmọ yẹn so bákan náà tó bá sì jẹ́ ó kọ́ kókọ́ èèyàn lè chíǹjì rẹ̀ lè chíǹjì ọkọ̀ ànábì orí ẹnìkan tí wọ́n wà tí wọ́n kí ló kọ́ rẹ̀ ó ní múrò ó ní ntòkòrò má lòun jẹ́ kà anábì ní kó chíǹjẹ̀ má jẹ́ bárọ̀ má jẹ́ yẹn dáadáa má jẹ́ ẹni rí so ẹ̀rí pé kíní náà ṣe di ara wọn múrọ̀ kẹlẹ́mà méjì náà ni àbí harafi méjì náà ni anábì sì wá dèdè tó wù yẹn náà fún dèdè tó wù náà anábì wá fún pé bárọ̀ hmm. tọ́ kí o sọmọ ní ọkọ tó dáa ara ẹ̀tọ́ tí a máa ń fún ọmọ ni so bákan náà Ali ibn Abi Talib radiyallahu anhu ìgbà tí ń túmọ̀ àyà wa qu anfusakum wa ahlikum nara fọlọ́ ni ẹ̀ṣọ́ àwọn ọmọ yín ẹ̀ṣọ́ra yín ẹ̀ṣọ́ mọ̀lẹ́bí yín ẹ̀mọ́ ìra ẹ̀mọ́ wọ̀nà ẹ̀ṣọ́ra yín níbi iná tó wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé allimuhum wa adibuhum ẹ̀mọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀mọ̀ kan lẹ́kọ̀ọ́ bákan náà ẹ̀sìn máa kọ́ wọn ní ìmọ̀ ìmọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn. náà ibi tí mo à ń lọ ni pé lẹ́yìn ìgbà tí a bá di pé ọmọ afúnlórúkọ tó dáa ṣùkà máa mójútó ìdálẹ́kọ̀ọ́ hmm, láti kékeré ká tọ́jú rẹ̀ ká fún ní ọyàn àwọn ẹ̀yìn ìyá so Islam tẹ̀ ti fi eléyìí rìn rẹ̀ dáadáa kó tó di pé ìmọ̀ adé òyìnbá yóò di oníjà ń fi yàn rìn rẹ̀ ẹ̀yìn nígbà kan tafiwà bí irú ọmọ kékeré ju báyìí lọ so náàni náàni náà wọ́n máa ń wí gbà wọn sẹ́ríláàkì hmm, símíláàkì oríṣiríṣi tó jẹ́ àwọn oúnjẹ inú agolo òun làwọn èèyàn máa ń rà jẹ wọ́n sì pèfà rẹ̀ tán ni wọ́n sì rí pé náà lọ dáa jù sàmọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala òrùka ló jẹ́ ká mà wípé àá wípé tọ́mọ ènìyàn tá a bá fẹ́ tọ́ ọmọ sọ ní àtọ́ pé òun náà ní ká fún ilé ọyàn kódà Islam tún mẹ́ńṣẹ̀ iye ìgbà láti fún ní ọyàn yẹn tábà lóhun ní Suratul Baqara àyà tútù thirty three ọlọ́wọ́ bá sọ láti mọ̀ pé Al-Qur'an Islam wàláyé ẹ̀sìn tó ṣe pé kò sẹ́sìn mo lè bá a fi gbàgàgà wàláyé tí wọ́n bá wà sí ìfẹ́ pẹ̀lú ara rẹ̀ ìyẹn wà dúpẹ́ fọlọ́run pé àwọn mọ̀tí ẹ̀jẹ̀ mùsùlùmí ọlọ́run bá ní inú suratul Baqara wọn ni walwalidatu yurdi'na awladahunna hawlayni kamilayni liman arada an yutimma ar-rida'a lúwa ní gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ ọmọ tẹ́tẹ́ jẹ́ abímọ lóbìnrin ẹni pé àwọn ẹ̀yà yurdi'na awladahunna ní ọyàn hawlayni pérépéré lèmọ́nì àrọ́dà ayé tí mà rọ̀dọ́ à fẹ́ni tó bá fẹ́ fún ọmọ ní ọyàn pé ni o tó fẹ́ kí ìfúnnilọ́yàn òun kó pé ọdún méjì náà so yẹ́rì pé náà làwọn náà ń sọ lónìí so àwọn onímọ̀ ìṣègùn ayé òde òní wọ́n ní àkọ́kọ́ oṣù mẹ́fà àkọ́kọ́ máa fún ọmọ ní ọyàn má jẹ́ kó mu nǹkan kan mí kan kọ́lá àwọn ọmọ tó kọ́kọ́ mọ́ mu omi kún ọyàn nìkan náà nìkan máa mu so Islam ti confam eléyìí tipẹ́tipẹ́ láti gbà tí a nẹ láti nǹkan bí one thousand four hundred and forty years náà lànàbì ti sọ so ó túmọ̀ sí pé ara ojúṣe ọmọ yẹn ni kí ọmọ kí ìyá ọmọ kó wá ní à ah, ìní fọmọ mi lọ́yàn kẹ́kẹ́ ọmọ wa lè jégédé ẹ̀rí kẹ́kẹ́ ọmọ wa lè jéńté kọmọ wa wú lẹ́sẹ̀ kó wú lérí so látara àyè fún ọmọ ní ìtọ́jú tó péye aláìníyàn fọmọ yẹn ní ẹ̀tọ́ wò àkọ́kọ́ ọmọ ní ẹ̀tọ́ ẹ̀tọ́ ọmọ yẹn ni kéèyàn ó fún ní ìtọ́jú tó péye so lẹ́yìn ìgbà tí ọmọ yẹn tó bá di pé èèyàn tọ́jú rẹ̀ tán tó bá ní bùkátà sí ní oúnjẹ kéèyàn máa fún un so tó bá di pé ó wá di pé òun náà ti di ẹni tí ó lè gba ẹ̀kọ́ yẹn gbọdọ̀ tó ní al-ihtimam ojúṣe bàbá òun náà ni kó lẹ́kọ̀ọ́ pé ah ń kọmọ yìí ní ẹ̀kọ́ ń kọ ní ẹ̀kọ́ tó àkọ́kọ́ ẹ̀kọ́ òun náà ni kíyàn kọ kíyàn jí kó mọ ọlọ́run ọba rẹ̀ jí kó mọ ọlọ́run àti kékeré náà lèyàn ti máa ń jí kó mọ ọmọ ọlọ́run tó o máa fi sí lẹ́nu la ilaha illallah la ilaha illallah sọ pé subhanallah so gbogbo àwọn ọ̀rọ̀ báyẹn so kàkà àwọn ọ̀kan púpọ̀ táwọn èèyàn ń kọmọ nísìn ju pé ọ̀rọ̀ kan lẹ́wọ̀n gbọ́ wọn mọ̀ fi sọmọ kékeré lẹ́nu òun náà sì máa wí so níṣẹ́ tó fi mọ fi gbogbo àwọn ọ̀rọ̀ burúkú yẹn sí lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ yẹn àwọn àtikárù dáadáa hasbunallah so àwọn ayé Qur'an kọ̀ọ̀kan bismillah irrahman irrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kí wọ́n máa fi sínú ọpọlọ ọmọ yẹn kọ́ máa gbọ́ lọ́ọ́ àmọ́ ìyá rẹ bàbá rẹ oye pé olùtí ẹ̀ ń fi sọmọ lẹ́nu nu sọ pé kò ní dáa fún ọ irú àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ báwọn náà lọ́mọ kékeré ni mo ń bá jí ní ọba ní fi lanu ọ̀rọ̀ irú eléyìí yàn fún ọmọ ní ẹ̀tọ́ tó yẹ kí yàn fún ọmọ yẹn so anabi sallallahu alaihi wasallam ó ní ẹ máa pa àwọn ọmọ yín láṣẹ alẹ́ mu àwọn ẹ máa pa àwọn ọmọ yín láṣẹ as-salata kama kírun wọ́n ń abùnà sábà tó máa ti wà ní ọmọ ọdún méje múrú awladakum bis-salati wọ́n ń abùnà sábà sinin tó máa ti wà lọ́mọ ọdún méje láti mọ̀ ní ọ̀yà lẹ́lẹ́ ṣàlọ́lá kódà ibùn ní àsìkò yìí before rẹ̀ kò ní dùkọ́ lè before rẹ̀ ni tóró làákàyà ọmọ yẹn ó tún jí pépé lásìkò yìí jù bẹ́ẹ̀ lọ ọlọ́mọdún mẹ́rin mi yóò máa gbàgbé yóò máa ṣe gbé ẹ̀ yóò máa mo fẹ́ ṣàlọ́ àlá ní pórí tí wọ́n náà ń ṣe so ànábì ní tó bá ti wá pọ́n ọdún méje á àfikẹ́ ìbẹ̀rẹ̀ sí máa pa wọ́n láṣẹ o bóyá lọ́lẹ̀ kírun tó mì pé ìgbà tó ń ti sọ ọdún méje yẹn kì í ṣe pé ẹ̀ ní mo ká máa kírun ẹ̀ ní ká máa kírun ẹ̀ pa wọ́n láṣẹ rẹ̀ ẹ̀ máa kírun fún ọdún méje so tó bá ti wá dọ́mọdún méje ni àṣẹ ẹ̀sẹ̀ máa wáyé ẹ̀sẹ̀ máa kọ̀máǹdì wọn pé yá lọ kírun tó ti kírun náà lọ kírun so ànábì wá ní wadribuhum alayha ẹnu wa nà wọn torí pé wọn ò kírun wọn wọn abna'a ashara wọn wọn abna'u ashara wọn ti dọwọ́ ọdún mẹ́wàá omi pé kájẹ́ ẹjí kan máa mọ̀ pé àwọn ti ń ṣe nǹkan tí ọ̀dà wọn bá ti ń fọmọ ọdún mẹ́wàá wọn ìyẹn nìkan kọ́ sallallahu alaihi wasallam Ànábì tó ń wọ farriqu bainahum fil ọkùnrin àtobìnrin ọkùnrin àtọkọbìnrin méjì kan máa sùn sórí the same mattress sórí the same bed lórí bẹ́ẹ̀dì kan náà lórí mattress kan náà là ẹjí kọ́ ọmọkọ̀ọ̀kan kó wà ní ààyè tiẹ̀ ọkùnrin àtọkùnrin láyé fòdó rọ̀júlẹ̀ ilà rọ̀júlẹ̀ fi sọ́wọ́bí wáhid alábìnrin ọkùnrin àtọkùnrin káwọn máa sùn kán dáṣọ kan náà ọkùnrin méjì ẹwù ẹwù ní tàbí ń pò fún wa kẹ́yìn méjì kẹsùn kẹ́ wájú yí aṣọ kan náà borí lọ́kùnrin àtọkùnrin ànábì ni ẹ má ṣe bẹ́ẹ̀ obìnrin àtobìnrin náà ànábì ni wọ́n alimọ́rọ̀ à obìnrin àtobìnrin náà gbọ́dọ̀ jọ daṣọ kan náà borí kẹsùn lórí mẹ́tàlì kan náà kẹ daṣọ kan náà borí ànábì ni ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tó bá ṣe ànábì wa ń ta pọ́ ọmọ ọdún mẹ́rin separate wọn ẹni tọ́lọ́ bá kẹ́ separate rúùmù àwọn ọkùnrin yàtọ̀ sí rúùmù àwọn obìnrin pé rúùmù tìyín ibi tẹ́yàn máa sùn níbi tẹ́yàn máa sùn lélẹ́yìí allah ibi islam ṣe gbé kalẹ̀ lélẹ́yìí fún wa farriqu bainahum bil madaji' so anábì ni ẹ máa pa wọn láṣẹ ká máa kírun ẹ̀tọ́ nù kódà inú ta tó rí nínú hadith anábì sallallahu alayhi wa sallam inú ramadan láwa yìí kí o tó máa pa àwọn ọmọ kéékèèké láṣẹ àwẹ̀ náà sí sí àwọn sàhábà láwọn rí so Rabi' ibn Mu'awidha bint Mu'awidha ربيع بنت معاوذة قالت إني أرسل النبي صلى الله عليه وسلم غداة عشرة إلى قرى الأنصار لا نبي هنا إن شاء الله سي أو إلو كان تجي إلو بريكو ní Madina ní ọjọ́ ìdájí aṣúra anábìnrin sọ pé man asba muftiran anábìnrin ṣe rí òní ọjọ́ aṣúra tẹ̀páwé aṣọ́nàbí anábì wá ní ẹ lọ sọ fún wọn lóko yẹ pé ẹni tó bá jẹ kó bá tiẹ̀ ti kọ́kọ́ ṣìnú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti jẹun kó tó di pé lẹ́ẹ̀ma anábì ní fálíù tí mo bá kíyàtà yàwó mi yìí kó mọ yóò tó sẹ́kù yẹn náà kó mọ bá wọ̀ yẹn lọ. anábì ní wàmán asbaha wàmán asbaha sa'iman falyasum àmọ́ ní tó bá jẹ pé òun ti mẹ́nu lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló fi jí kò tí ì jẹun ànábì ní kọ́ wọn báwọn yẹn lọ. qalat fakunna nasumuhu ba'd Rabi'a wà ní àwọn ọmọ wa ń gbáwọn yẹn lẹ́yìn bàtà náà fi sọ̀rọ̀ ẹ̀ fáwọn tán àwọn ń gbáwọn àwọn aṣọra nasumu wa nusawimu subuyanana kọ́dà àwọn ọmọ wa kéékèèké àwọn sọ fún wọn pé ẹ̀yin náà gbà rẹ̀ subuyan kéékèèké ẹ̀mọ̀ wa wò ń tàn bá wa ní kọ́mọ gbà wẹ̀ yẹn wa naj'al lahum al-lu'ba á wá gbé nǹkan eré lé wọn lọ́wọ́ táyì bá ti fẹ́ máa gbò wọ́n á fún wọn ní nǹkan tó máa fi ṣeré nke ọyá ọyá ọyá ngbà lọ́dẹ bí ọyá ngbà ngbà kọ́dà nǹkan yẹn mínà ẹ̀hẹ̀m àwọn nǹkan tó ń pò wúlò àmọ́ fi ń ṣe àwọn nǹkan eré yẹn fàyídà bá ka àdúgbò mọ̀ọ́lá tọ̀ táwọn ọmọ kéèké yẹn bá ti adìgbò wọn bẹ̀rẹ̀ wọn sọ pé yé àwọn jẹun ìjáwé yóò àtọ̀ yìí náà wù àwọn afọ ní kìnìyàn pé ó yà gbàgbàgbà lọ́mọ fi ṣeré hátà يقول عند الإفطار كف وأموا ويبيبتي tó fi sínú àdísìn mẹ́nu Sahih na so kí ló fẹ́ ń bí ni pé ara pé ń kọ́mọ ní ẹ̀kọ́ òun náà ni kí kọ́mọ pé máa gbà ẹ̀ bí lápẹjú nǹkan ni pé ọya bí ọmọ márùn-ún ẹ̀yà twelve ọ̀sán so náà ni yóò ti máa yóò ti máa so torí pé kí ni kọ́ láti kékeré tí mo mẹ́ni lára gan àti rún àtàwẹ̀ mélòó yẹn máa ń kọ́ ọmọ kéékèèké tó káànù fi jọ àwọn aṣáájú wa níbi ẹ̀sìn ká fi jọ ìlànà ànábì sallallahu alaihi wa alihi wa sallam tó kẹ́lẹ́ mi àwọn pé ah, ṣé ò ní ṣe ọmọ ilé ṣe báyìí kò ní ṣe léṣe o aláì orí ńlá ni yóò bí kára ọmọ yẹn tó rọ̀mbọ́ọ̀nù kọjá nǹkan tí wọ́n ń ṣìyàn léṣe ànábì náà súnmú tasihhu ànábì ní ẹ gbàwẹ̀ kálàfíà ọ̀jẹ́ tìyín gbàwẹ̀ kálàfíà ọ̀jẹ́ tìyín gbogbo àwọn àìsàn àìsàn tó le fún mi lára tíyàn bá ń gbàwẹ̀ bí ọlọ́run máa ń lò sábàbí láti fi ṣèwòsàn rẹ̀ so ànábì sallallahu alaihi wasallam òun ni ó wí bẹ́ẹ̀ so ara ẹ̀tọ́ wa jítàǹbá lọ́wọ́ gẹ́ nìyẹn bí ká jẹ́ kí àwọn ọmọ wa kí a ẹ̀sìn láti kékeré tó bá kan náà ká tó wá kọ́ wọn ní ẹ̀kọ́ títí ayé náà anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam náà hadith Rafi' ó ní qultu ya rasulallah òun sọ pé anabi sallallahu alayhi wa sallam aliwaladina alayna haqqun ka haqqina alayhim ó ní ṣé àwọn ọmọ wa náà wọ́n ní ẹ̀tọ́ tá gbọ́dọ̀ fún wọn gẹ́gẹ́ bí àwa náà ṣe ń gba ẹ̀tọ́ wa tá a sì mọ ẹ̀tọ́ tiwa lórí àwọn ọmọ pé ṣe dáadáa sí wa ànábì ní naam ànábì ní bẹ́ẹ̀ ni akul walade walid ẹ̀kọ́ tí ọmọ ẹ̀tọ́ tọmọ máa gbà lọ́wọ́ bàbá rẹ̀ òun náà ni an yu'allimahul kitaba kọ́ bí ó ṣe mọ nǹkan kọ ẹ̀rí kọ́ ọmọ rẹ kọ́ ọmọ nǹkan kọ ànábì sallallahu alaihi lórí rẹ̀ o kọ́ ọmọ ìwé kọ́ kọ́ ọmọ ìwé kà kọ́ mọ tó wáyé pé arabic ní ni, náà ni, priority wọn náà ni, language wọn kọ́ mọ kọ́kọ́ mọ ká tó kẹ́nìkan jòkó láyé òde òní yìí kó ni, ìníran ọmọ mi ní ilé ìwé kankan tó bá ilé rán ya mọ kọ́ nílé o mọ kọ́ nílé kó fi mọ́ kọ́ kó fi mọ́ ká tó bá ti mọ́ kọ́ ti mọ́ ká ó ti tán so àmọ́ kọ́ wá ní eh, eh, Boko Haram ti rọ́ iléèwé ilé ilé bú ni níjẹ́ kọ́ ọmọ mi ọlọ́bẹ̀ àìrọ̀ o aburú tí wọ́n ń bẹ́ńbẹ́ ẹ̀rọ àwọn ọ̀nà bẹ́ẹ̀ ti prevent rẹ̀ láwùn kan wà sọmọ mi dàkúdà ń bẹ̀ wábi tí wọn ò ní sọmọ rẹ̀ ti dàkúdà so tó bá rí kí gbogbo nǹkan lọ́wọ́ akọ̀rọ̀bù sú níbi táwa yìí máa kọ́ ọmọ rẹ̀ nínú ilé rẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ nítòsá ẹ̀ homeschooling náà ń bẹ àwọn èèyàn sì ń ṣe é tó wọ́n òun lọ bí tí wọ́n bá ti lọ bọ ọkàn ní ẹ̀kọ́ tí lè ní nǹkan tí ànábì sallallahu alaihi wasallam ni tí ó sọ fún wa kì í gbìn là bóyá kí n dúró ní ibi yìí bí a kí ara gba kọlù díẹ̀ fún àwọn àtàbá ní ìbéèrè ṣe rí kíní kan ni mo fẹ́ dábàá pé àbá ní ìbéèrè ẹ jẹ́ kí n máa lo táìmù mi ìṣó kí n máa sọ lọ bọ́ kí ẹ máa sọ pé akínyìn agbádùn rẹ níkan àbí asíkíní kan ẹ̀dá ọ̀pọ̀ ẹ̀mẹ́jì ẹ ti wọlé ẹ ti wọlé ẹ kú nídìí rédíò yín ẹ kú nídìí rédíò yín. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. alhamdulillah. ẹ láti ní ní dájọ́ pé ẹ̀kọ́ àtìyàwó báyìí ó lè gba aṣọ òfin fún wa.

náà ni fẹ́ẹ̀rì pé tí ẹ bá ṣàkíyèsí ọ̀rọ̀ yẹn pé ọkùnrin àtọkùnrin ara ìdá tó fúnra pẹ̀lú mi ló fi di pé ẹlòmíì fi gé o ẹwà nàbì sallallahu alaihi wasallam kọ́nà mọ́ṣà bá wa kẹ́ ànábì nítorí pé ṣètọ́nù ìfarakánra ṣètọ́nù lé ṣètọ́nù lé so náà ni àwọn ilẹ̀ visa mìíràn iṣẹ́ tí mo ń bẹ̀rẹ̀ náà nù lànàbì fi ni pé ọkùnrin àtọbìnrin ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ so àti ìyàwó àti ọkọ ẹni da aṣọ kan náà bu ara tó anabi sallallahu alaihi wasallam ó ní ẹ̀kọ́ ọmọ yín alkitaba wọ́n ṣe máa ń kọ nǹkan hmm. ẹ̀kọ́ ní ẹ̀kọ́ kíkọ nǹkan ẹ̀kọ́ lẹ́kọ́ èdè ẹ̀jẹ̀ kan gbédè ẹ̀jẹ̀ kan lẹ́kọ́ ìgbìmọ̀ tí wọ́n fẹ́ kọ́ kí wọ́n kọ́ tí wọ́n ti science kò ṣe science tí wọ́n ṣe art kìíní kó ṣe tí wọ́n ti commercial kó ṣe tó wọ́n di ogun gbogbo ẹ̀ kọ́sà kọ́ ìní tí ó sọ wọ́n di oníjìbìtì kọ́mọ́kan tí ó sọ wọ́n di ọ̀tá ọlọ́run ọba ti pé wọ́n ní àwọn tí àwọn ti lọ lè ṣe philosophy so bí àwọn ti wá dàrú kò sọ́lọ́run ọba mọ́ so irọ́ wo ẹ má ṣerú yẹn ẹ má jẹ́ ká kọ́rú ẹ̀kọ́ yẹn. naam aleykum salaam wa rahmatulahi. ẹ dákun fẹ́ bí ìbéèrè kan lọ́wọ́ yín. naam ẹ ṣeun jẹ bákun lọ kára. ẹ ṣeun jẹ ọlọ́ọ̀bà tó ń tẹ́wájú. sáàmì àtẹ̀yìn náà sà. ẹ dákun tí ẹ ti jẹ́ kó yẹ wa bá tún ẹ bá ṣe ọmọ. Hmm. àwọn tí wọ́n máa ń pè mú sí ọmọ létí ọ̀tọ̀ ń gbé kámọ̀ hmm. sí létí òsì hmm. lẹ́yìn kẹ́ ní ọlọ́run fẹ́ tàbí fẹ́ ni àbí èyí tẹ́ sọ. ǹṣẹ́ rí tí wọ́n sọ yẹn kò ní ẹ̀rí kò ní ẹ̀rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kò yẹ ọ gbajúmọ̀ àmọ́ kò lẹ́rìí so bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí tó lẹ́rìí ni èyí ló lẹ́rìí ni à ń sọ fúnra wa yìí so fún ká ṣe ìṣe àìsàn kọ́lọ̀n kọ́mọ́ ṣáà ọ̀hún min kulli shaytani wa hama wa min kulli ayni láàmà ọlọ́run bá mi ṣe ilẹ̀ sọ̀rọ̀ jazakumullahu khairan eh, bẹ́ẹ̀ ni òun gangan ni àti kúlọ̀ àwọn ti kàtà tẹ́bà ti kàtà tẹ́bà náà ṣe ah, ọlọ́run adúpẹ́ fún yín àbí ṣeré ni a ti ń ṣàlàyé yẹn ọ̀kọ́dà ń kọ́lù mi kò sì wọlé ọ̀fẹ́ aleykum salaam tó àbàkàtò last call náà lélẹ́yìn. naam ẹ káàbọ̀. ẹjọ́ ìgbà tí ẹ ń sọ nípa pípípa ẹran fún ọmọ oníkẹ́ńlẹ́pàá látà seven days for two days for two days. bẹ́ẹ̀ so àti òbá pa ní after twenty one days wọ́n ti lè máa pa lọ ìgbẹ́jẹ́ ní ẹ̀bá dáhùn. kàn pa kàn pa anytime kàn pa anytime tó bá ráyè kàn pa ní anytime tó ti yé so kàn pa ní gbogbo ìgbà tó bá rí àyè náà ni kí wọ́n pa so torí ẹ̀tọ́ ọmọ yẹn ni ẹ̀tọ́ ọmọ yẹn ni èyí tí ó dáa jù nìyẹn tó fẹsẹ̀ nílẹ̀ jù nìyẹn. kọ́lọ́ mọ́ṣá sí àlékún àgbóyè sẹ̀rẹ̀ fún wa. àwọn tí a bá fẹ́ pèsè sí orí nọ́mbà mi lóyún ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine ọ̀dùn fàtà sàrùmí ní dágbére fún wa pé subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. lórí